really appreciate every single one of you guys thank you thank you thank you thank you once again if you're new welcome i hope you stay and for the returning fans thank you for stopping by um once again um let's um just quickly dive into today's um amebo <laughs> ìrèdè ìrèdè ẹ máa yọ̀ torí ń tẹ̀ wá lọ Sókótó ti wà lápò ṣòkòtò yín Legacy Food ní gbogbo tó jọmọ́ oúnjẹ lẹ́wà àti tòkè òkun ti bá rọrùn dé ọ̀gá ni wọ́n nínú kábàánì ṣètò oúnjẹ ṣé tilẹ̀ wa ni àbí tòkè òkun Continental Food bá a ṣe ń distribute ní Nàìjíríà bẹ́ẹ̀ là ń ṣe káàkiri òkè òkun àwọn oúnjẹ aládìídùn tá a ti package bí ẹja gbígbẹ ọ̀fadà rice olùbọ́ gàrí irú ẹ̀wà olóyin àtàwọn oríṣiríṣi ohun ìsebẹ̀ báwo lẹ ṣe fẹ́ sí nílẹ̀ legacy foods bá a ṣe ń tà á lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n làǹfààní tún wà fún àwọn alára tútà láti wá kó lọ́pọ̀ yanturu pẹ̀lú owó péréte tẹ́sí máa rí èrè lọ́pọ̀lọpọ̀ dádì mọ́mì gbogbo ẹ̀yin ilé ìtajà ìgbàlódé tó jẹ́ ti oúnjẹ ẹ má làágùn jìnnà ti ń ni láti rán legacy food níṣẹ́ á sì jẹ bó ti tó àti bó ti yẹ bó sì ṣe àwọn aláṣẹ ìgbàlódé tó jẹ́ ojúlówó lẹ́yìn fẹ́ legacy food ní ẹ kàn sí because we are modern and culture service provider láti bá wa dòwò pọ̀ ẹ kàn sí legacy food tó wà ní nàìjíríà lake holland international limited mesa village kóbapẹ́ abẹ́òkúta Telephone zero nine zero two zero two two five eight zero four tàbí lórílẹ̀‐èdè amẹ́ríkà ní legacy africana market six seventy one bay street thousand island new york ten three oh four Telephone plus one nine two nine three five three five three eight five ní legacy food we set the legacy. I want to quickly say something that um some people have been calling me for some couple of days now. Um saying that um the hat that KBC um is selling shiftency Taiju. And I'm like, wow. Is there an evidence to that? Can they actually um give an evidence that KBC is selling chieftaincy title. Can anyone help us with that? Onirisha oh, has, um, has been on throne for how many years now? Um, I think last year celebrated, no, I think it was it this year? I think this year celebrated the sixty year, if I'm not mistaken, or the seventy year. I stand to be corrected on the year either sixth or seventh year, that he has been on throne. And I am asking, if you count how many years he has been on throne, let's let's pick, let's just say five years. It's more than that, but let's say five years. That's oh, Neadeye, any has been on throne. In that five years that he has been on throne, can you list and tell me how many people he has given a chief MC title that only himself gave um, chieftaincy title to? Can, can you explain? Like, can you tell me? Because if you're telling me, oh, Nirisha is selling chieftaincy title, as if every month is is giving people um as if is is giving chieftaincy title to people back and forth like every month I'll be every two two months is you know crown people with chieftaincy title back and forth i'm not even sure you know what goes into an or nourisher giving a chieftaincy title in eleven. You think Ilefe is the kind of um, place that the Oni gives title just anyhow like that. In the five years of his reign on throne, don't dẹ̀ ṣe máa pẹ́ pẹ́ pẹ́ pẹ́ tó ń ṣe máa five hundred years like lágbára Elédùmarè married. ikú kankan ò ní pa wọ́n dárùn kankan ò ní gbé wọn dẹ̀ àtàwọn àti gbogbo àwọn olórí àti gbogbo àwọn ọmọ ọba lọ́kùnrin lóbìnrin èèyàn mélòó látìgbà tí kábíyèsí onírìṣà ká sọ pé wọ́n ti lo ọdún márùn lórí oyè èèyàn mélòó oyè mélòó ni kábíyèsí ti fún àwọn ènìyàn ẹ jẹ́ kẹta kọ́kọ́ béèrè ní ọwọ́ ara wa náà. The first one was I think it gave Baba Kensington a title and ìyálájé oòdùà and yìí ọba ìyẹn Èrèlúdùsùnmú. Can you tell me another people that Kábíyèsí gave chieftaincy title to in the five years even though it's more than that? Compared to other Yoruba kings, how they are awarding chieftaincy title back and forth to different people. Yèyí oge kìnìkan kìnìkan ṣe bọ́ba kan ló fìyàn kan jẹ yèyé bẹ́wàjí ọ̀fìn gbà kan kinní kan bẹ́wàjí yèyé kinní kan ẹ̀ẹ́rẹ́lú kinní kan ìgbà kan kinní kan ẹ jọ ó ti di táìtù mélòó látìgbà tí ẹ ní ìtàn jájá ọ̀ọ́nì rìṣà ọba ń kí yín o tán ti wà lórí àpèrè let's just say five years even though it's more but ẹ jẹ́ ká ṣáà ká gé kúrú Uh, you know, just for the sake of this um, argument, how many chieftaincy title are said issued out? That um, is being said that is selling chieftaincy title. How many chieftaincy title has been given out? Because tó bá jẹ́ pé ó ń title ní bóyá òun ló fi ń jẹun ó yẹ kó máa fáwọn every month now at least every six six months at least in a year kó máa fúnyàn kó máa kó máa fúnyàn lóyè bíi ẹ eh, márùn abẹ́ mẹ́fà abẹ́ méje abẹ́ mẹ́wàá ní ọdún kan so látìgbà tó ti wà lórí àpèrè ká sọ pé ó ká gé kúrú pé ọdún márùn ó ti di chieftaincy title mélòó ní Ọọ̀ni Ìrìṣà fúnra wọn ni wọ́n ti fún àwọn ni wọ́n ti fún yàn ní Ilé How many chieftains that you as Onirisha himself given? Because when I when people called me and asked me, I was like, Google is your friend now. Google it. If you can't, approach Ilefe. Go to the palace. It's quite a very open for anybody to enter. Go and ask. If you can if you don't know how to use Google, go to Ilefe. The palace is quite open. Go, you can go and make your inquiry there. It's it's an open chieftaincy. Even chieftaincy title is not an hidden thing. Wọ́n lè wọ́n fún yàn lóyè abẹ́ ilé pé bòńkẹ́lẹ́. Oyè um, olóyè Mòrórunti Àṣàbí tó jẹ́ ṣe cultural ambassador kábíyèsí. Si i'm sure you all know the woman èló ni ìyẹn ní dání tó fẹ́ sọ fún kábíyèsí tó fẹ́ fún lóyè and she, meanwhile she actually works for kábíyèsí kábíyèsí is paying her salary as a cultural ambassador to him so tán bá sọ nǹkan kò sí nǹkan tán ṣáà fẹ́ sọ láti mú ẹni ìtàn wálẹ̀ hmm. ẹ ti gbàgbé kọ́ mọ òkú ọ̀run ni tí ìyá òde sùn lọ́rùn tó wà tí ò ṣe pásínálì ó ń fi owó fúnyàn lóye oyè mélòó ká gé kúrúkú ti lọ́dún márùn-ún lórí àpèrè oyè mélòó ní Ọ̀ọ̀ni ìrìṣà ti fún àwọn èèyàn nǹkan tó máa ní pé èèyàn ń ta chieftaincy title at least every month ẹyọ kó máa kó máa kó máa crown oyè ìyálóde is a designated oyè táwọn èèyàn ń jẹ oyè ìyálájẹ Oòduà is a designated oyè Ilé-Ifẹ̀ don't give Ọọ̀ni oh, don't give oyè don't give title just like that that has no significance e.g yèyé báwa jí kinní kan yèyé kinní kan of kinní kan eh, Erelu of gbá kan all those all those all those things akínwó akínrógun of gbá kan akínkọ́ba no nothing like that happens in Ilé Ifẹ̀ kò sí kankan tó ń jẹ́ bẹ́ẹ̀ ní Ilé Ifẹ̀ just like oyè tí Wàsíù Àyìndé ṣẹ̀ṣẹ̀ jẹ ní um, oyè tí Wàsíù Àyìndé tó ṣẹ̀ṣẹ̀ jẹ ní ìjẹ̀bú olórí ọmọ ọba is a significant oyè it's not just um, a chieftaincy title that has no meaning when it comes to um, ìtàn when it comes to history o o bá ìtàn ṣe so Thomas máa sọ pé Ọ̀ọ̀ni rìṣà owó ń gbowó láti fáwọn èèyàn lóyè láti ọdún márùn-ún tó ti lò lórí àpèrè ó ti di oyè mélòó lọ́ọ̀ni rìṣà ti fún yàn ẹ list ẹ̀ ṣó pé ten ṣó pé mẹ́wàá ṣó márùn because ẹni tó bá ń ta oyè máa fi máa jẹun at least every month ó yẹ kó máa ó yẹ kó máa fún yàn lóyè ṣeré ni nínú nínú ọdún kan ó yẹ kó ti fún yàn lóyè bíi márùn-ún bíi bíi bíi twenty I will continue the discussion in SMC Analysis TV. Let's con let's move on to, to this amebo. Torí ẹ̀ tún dé. today, tún day. bẹ́ẹ̀ ṣe ń dé. Ẹ̀ tún tún dé bẹ́ẹ̀ ṣe ń dé. Kí tó bímọ tiẹ̀ o gbàgbé pé ẹni tó ní ìyá láyé mọ́ tó bá ní ìyá láyé gbogbo èyí tẹ́ ń ṣe ìṣólè ṣólè ṣólè rí bẹ́ẹ̀ ni ẹ̀ ń gbọ́ ẹni ìtàn the funnest thing ni kẹ́ ẹ pógún kẹ́ ẹ pọ́gàn ṣe rí Ọọ̀ni ìrìṣàdí yẹn ẹ lè mú wálẹ̀ prophetess yẹn gan ó try ẹ ó ṣe kí ni ó sá kìtìkìtì ìwọ́n tó bàǹbà you want to chill with the big boys ẹ̀mí ò gbé yé ẹ̀mí ẹ̀ ò gbé kíyàn kan máa sọ wípé kéléré tí òun lè ṣòro ọmọ aláta kó fẹ́ ọmọ aláta àwọn tó ti lówó tó ti tú ó ti létọ̀ ló ń fẹ́ really really ìwọ tó o sọ yẹn kí ló tí ìwọ náà ṣe fọmọ aláta fọmọ tiẹ̀ mo béèrè ni o kí ló dé tí o ní ọmọ ọkùnrin kí ló dé tí ìwọ náà ṣe mú ọmọ ọkùnrin yẹn kó o mú ọmọ aláta ní pé ọmọ aláta ní kó lọ mú wálé kó wá fẹ́. mo béèrè ni o àbí kábíyèsí ò tí ì fẹ́ni tó ti tí ò ní àbí X Naomi olórí Naomi X one tó lọ ṣé atótilétọ̀ ni mo béèrè ṣé atótilétọ̀ ni. kí ló dé tí ò rọmọ láta ńlẹ kò fáwọn aláta ẹ lọ fẹ́ fún torí ẹ̀yin lẹ máa sọ ẹ̀yin lẹ máa sọ spec ẹ̀yin lẹ máa dictate ẹni tó máa fẹ́ fún ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ gan fúnra ara yín ẹ lè dictate fọmọ tẹ́ ẹ bínú ara yín èèyàn tó yẹ kó fẹ́ àbí èèyàn tí ò yẹ kó fẹ́ ká má wàá sọ pé ọmọ ọlọ́mọ àti ẹ̀yọ pé ọba ní bàbá pé as an individual ìwọ tó sọ̀rọ̀ yìí ọmọ tó bí nínú ara ẹ̀ ṣó lè command ẹ̀ pé èèyàn báyìí ni kò lọ mú wálé ṣó lè command ẹ̀ pé èèyàn báyìí ni kò lọ mú wálé débi wípé ọmọ ọlọ́mọ ló fẹ́ wá lọ máa kọ̀máǹdì pé ṣe ọmọ aláta ló yẹ kó lọ fẹ́ àbí ọmọ ẹlẹ́ran ni ló yẹ kó lọ fẹ́ ìgbà tí wọ́n wà ń ṣọ́ǹgó òde kí ló dé tí wọ́n ṣe fọ́ aláta àbí kó o fẹ́ lẹ́ran kí ló dé tí wọ́n náà ṣe wọ́ ọmọ ẹlẹ́ran àbọ́mọ aláta fọ́mọ tó bí ó ṣàbọ̀kùnrin wọ́n sọ kiri wọ́n pè mí pé wọ́n ní kábíyèsí sọ Naomi pálapàla <laughs> abi abi is is the other way around. is the other way around. everybody with their spec everybody with their uniqueness everybody with their specialness okay nobody is more special than anybody in the sight of the lord kò sẹ́ni tó special lọ́dọ̀ ọlọ́run kò dẹ̀ sẹ́ni what you lack i have what i lack you have. That is, you don't have it all. No matter how good, nobody is perfect. No matter how good, good, good, good you appear, you have your flaws, which we all have, because no one is perfect. But the way you people present Iya Tadenikawa as if she's one perfect individual ló funny sí mi as if she's one perfect individual òun ló fọ́nà ẹ̀sìn mi you think it is by good looks ló fi ń gbélé ọkọ you think it's by that ṣe rẹ̀ pé good looks ẹ mọ̀ pé fine girl gan ni òun ọkọ fẹ́ you think it is by good looks obìnrin tó lẹ́wà tí ò ní ìwà tó o bá ní ẹwà tó o bá ní ìwà o lè gbélé ọkọ ìwọ tó bá jẹ́ pé torí pé o ní ẹwà yìí rò pé ti ní gbogbo nǹkan o wá o wá fìwà kún aláì ò lè gbélé ọkọ kò possible kò gbélé ọkọ it's not possible kò gbélé ọkọ. ètùtù for the past how many weeks mi ò mẹ́nu bà Naomi ẹ ti trigger mi o ètùtù bẹ̀rẹ̀ o ṣé mo pẹ́ lẹ́nu jẹ́ mẹ́ta mo dákẹ́ o ètùtù bẹ̀rẹ̀ torí ọmọlọ́mọ ó ṣe prayer section kan tó wà very interesting ẹ ti gbé yẹn ẹ ti fẹ́ máa relate tiẹ̀ mọ́ kábíyèsí àtàwọn olórí very delusional people you people refuse to move on èèyàn ṣe prayer section tó wà interesting bẹ́ẹ̀ yẹn nígbà tẹ́yìn tẹ́ ẹ jẹ́ bloggers ẹ̀ tẹ́ ẹ jẹ́ lẹ́yìn ẹrú ẹ̀. E tẹ́ ẹ máa bẹ̀rẹ̀ sí ní ṣó yẹ kí tún máa analyse prayer section tó ṣe yẹn ẹ tún fẹ́ analyse ẹ̀ náà ẹ tún analyse ẹ tún mú ti x ẹ̀ mọ́ àtàwọn ìyàwó x ẹ̀ ṣáwọn ni wọ́n kó bá ni àbí ṣé Naomi sọ fún yín pé èèyàn kan ló lé òun kúrò lé ọkọ ni èèyàn kọ́kọ́ ló lé kúrò ní ọkọ àkọọ́lẹ̀ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìwọ obìnrin tó sọ̀rọ̀ yẹn ilé ọkọ mélòó ni ìwọ ti lọ ó sọ pé kò ṣe gbogbo wa la lórí láti dúró nílé ọkọ bóyá Naomi jẹ́ ọ̀kan lára àwọn ṣó mọ̀ ni ṣó mọ̀ bóyá àkọọ́lẹ̀ ẹ̀ ni àbomọrú ẹgbẹ́ tó wà. ẹ má jẹ́ kí n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà ṣé mo kí wọ́n dákẹ́ lẹ́nu jẹ́ mẹ́ta yìí máa tún bẹ̀rẹ̀ o mo máa tún bẹ̀rẹ̀ torí mi ò mọ̀kan tó kan prayer section Naomi pẹ̀lú kábíyèsí. Si pẹ̀lú àwọn olórí wọn mi ò mi ò mọ bí tí méjèèjì ti jọra wọn kábíyèsí ń gbowó láti fíyàn ṣe fifteen thirty ó ti di táìtù mélòó ló ti fúnyàn látìgbà tó ti jọba ó ti di oyè mélòó ní ọ̀ọ́nà ìdèṣà ti fúnyàn ẹjọ́ ẹ lọ kà á kẹ wá sọ fún wa ẹni tó bá ń ta ṣe fifteen thirty láti fi jẹun at least ní oṣù kan ó yẹ kó máa fúnyàn ní olóyè torí òun ló fi ń jẹun let's move on i will continue in SMC Analysis TV ọ̀rọ̀ lè fẹ́ gbọ́ ọmọ ọ̀rọ̀ ni yín tán bá ti lù yín lọ́rọ̀ ọpọlọ yín ò kì í pé. ẹ káàárọ̀ ẹ kálẹ́ ẹ káàsán gbogbo yín olólùfẹ́ àgbo solution àgbo ìbílẹ̀ solution ló wá síwájú yín ní àṣálẹ́ láti wá fi gbogbo àwọn nǹkan tí wọ́n ní wá fi hàn yín ẹ ṣé mo dúpẹ́ ẹ kú gbogbo àsìkò mi, ẹ kú gbogbo ìfẹ́ tẹ ní sí mi. Ẹ ṣe mo dúpẹ́. Thank you so much. Ah, a ní nǹkan lóríṣiríṣi ní àṣẹ alẹ́ yìí láti àgbo ìbílẹ̀ solution. A bẹ̀rẹ̀ lórí fertility treatment. Ṣé rí fertility treatment lélẹ̀? Nínú set fertility treatment, liquid, a ní liquid méjì, root ẹyọ kan bẹ̀ẹ̀tì kan nínú tó tóbi jù nínú liquid yẹn lélẹ̀. So ẹni tó bá nífẹ̀ẹ́ sí kó pè wá. But ẹ jẹ́ kí n rán yín létí pé ẹni tó bá fẹ́ lo àgbo yìí tí ò bá ṣe period kò lè lò ó. Kì í ṣe ẹni tó ti wọ menopause ló fẹ́ lò kò dẹ̀ ṣe ẹni tó ń wá period rẹ̀ ló fẹ́ lò ó. Tẹ bá fẹ́ àgbo tẹ máa fi rí period yín, a ní washing and set tó jẹ́ pé ti period. Obìnrin tí ò tí wọ menopause, tí period rẹ̀ ti lọ, tí ò dẹ̀ kí period ẹ lọ in time, ẹ pè àgbo ìbílẹ̀, a máa ẹ kàn sí wa a máa wà lórí service láti attend sí yín this is this one particularly it's facility fertility yẹn sẹ́ẹ̀tì mẹ́ta ni tẹ bá nífẹ̀ẹ́ ẹ kàn sí agbo play solution àmàdá yín lóhùn ṣe rí a ní àgbo diabetes high blood pressure high blood pressure lè lè báyìí a máa send eléyìí láàárọ̀ ọ̀la àwọn òun ṣàgbò tiwa sílẹ̀ o ẹni tó bá ọ́dà àgbò la máa ṣe sílẹ̀ fún tẹ bá ti ọ́dà nǹkan tẹ fẹ́ ẹ ṣáà pè kẹ ọ́dà nǹkan tẹ fẹ́ ìjọ tẹ bá fẹ́ kẹ ọ́dà ẹ fún wa lọ́jọ́ ọjọ́ kejì a máa ṣe a máa send ẹ sí and send all over the world except Canada now Canada ni ò gbà ká send ẹrù for now fáwọn wọn wà a little bit nice sí wa kàmáà ni wọ́n bad wọ́n nice gan so. A ní oríṣiríṣi àgbo. A ní ọkùnrin tí ó ní problem pẹ̀lú sperm, which is sperm cancer. A ní àgbo sperm cans. a ní high blood pressure, a ní diabetes, a ní arthritis tí àwọn Yorùbá wa ń pè ní àwọ́ká, a ní anti-stroke, a ní àgbo jẹ̀dí. Irú eléyìí ń sìn àgbo jẹ̀dí ni, àgbo jẹ̀dí. This is ordinary jẹ̀dí the smallest one lélẹ̀ a ní this is akọ̀jẹ̀dí agbòjẹ̀dí ọ̀pẹ́yìn ale jẹ̀dí àtọ̀pẹ́yìn ale three in one fún ọkùnrin tó ti ń ṣe méjì mẹ́ta tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá dẹni tó ń ṣe ẹyọ kan a ní ìdákọ́lẹ̀ a ní afàtọ̀ ìdákọ́lẹ̀ wà afàtọ̀ wà kọ́kùnrin kó fẹ́ gbé nǹkan sí kó kọ́kọ́ le tẹ́lẹ̀ kó tún gbẹnúlẹ̀ báyìí kí ló dé kí là ń jẹ ẹ rọra jẹ ṣúgà ẹ jọ̀ọ́ o ẹ má jẹ́ kó àwọn obìnrin yẹn sá lọ o ẹ jọ̀ọ́ o ẹ̀yin dádì mi ẹ rọra jẹ ṣúgà o a ní lóríṣiríṣi lóríṣiríṣi kó tẹ bá ti fẹ́ ẹ pèsè wa a ní ọṣẹ a ní àgbo kòkòrò kòkòrò inú ẹ̀jẹ̀ a ní ọṣẹ tí nǹkan bá rìn ní ara èèyàn báyìí tẹ́ pé a máa ṣọ̀yàn jẹ ẹ ṣàpàgbò ìbílẹ̀ a ní àgbo ẹ̀ a ní ọṣẹ kó tẹ bá ti fẹ́ ẹ sọ fún wa àmàbá yín ṣe tó dẹ̀ máa ṣe é ṣe tó máa jẹ́ fún yín because ó ti ń jẹ́ fún kan tẹ́lẹ̀ ó dẹ̀ máa jẹ́ fún yín àwọn tó ní yìí á jẹ́ kó jẹ́ fún yín ẹlẹ́dàá ti yín gan á jẹ́ kó jẹ́ fún yín ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin olólùfẹ́ mi lọ́tùn lósì a tún padà wá lórí obìnrin tí ọkọ wọn máa ń bá wọn sùn lọ́kàn máa sùn gbálájá tí yẹ pé wọ́n ní pàfọ́ọ̀mù tó bá yá bàbá yẹn gan ló máa kàn rìlíìsì tiẹ̀ kò ní choice because a kàn ń sùn ni ara wa ò move bí ẹ̀yin gan pàápàá ẹ̀yin dádì wa gan ẹ fọwọ́ ń kan bí tó yẹ kẹ́ fọwọ́ kàn ṣẹ̀wọ̀n pàwọ́ black man aburú gan tábà tí ó bá ti dìde báyà máa sáré ṣe ilé ẹ̀kọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ìrọ ẹ jẹ́ tọ́ọ̀ṣì ọ̀wọ́n dá mọ́mì wa náà díẹ̀ díẹ̀ kọ́mọ náà lè fi kán fìlì ẹ̀ kọ́mọ kọ́mọ pé nǹkan wà ń bẹ̀ nǹkan ń bẹ̀ bẹ̀tí tẹ́ ẹ̀ bá dẹ̀ fìlì ẹ̀ pàgbò ìbílẹ̀ ṣẹ́rí oyin rèé oyin rèé ṣẹ́tí rèé sweet honey ni tẹ́ bá lò dáàdì wa gan máa gbádùn ẹ̀ dáàdì wa máa sọ fún ẹ pé òun ò ti sweet yàtọ̀ ní these days kí ló ń lò ṣé torí mi náà ni orí yín ni o àní à ń lọ́rùn ìmí o tọkùnrin ọba sí láàyè obìnrin wàhálà ni o àtún ní sweet èmi kan rẹ̀ ètòrí sweet yìí máa sweet náà ni sugar free sweet ni wà very very very effective a ní powder tó yẹ pé tó bá fi mu Eh, bíá ògì lẹ́sẹ̀ yúgọ̀t ó gùdù pẹ̀lú yúgọ̀t bàjẹ́ ṣẹ́tìrì ṣẹ́tìrì sweetener náà are ah, very effective gan a ní tíì ṣẹ́tìrì tíì tiwa tíì wa rè a ní oríṣiríṣi a ní tẹ máa fi ṣúgà ẹ eh, tẹ máa fi eh, kóòkì mu a ní tẹ máa fi tẹ jẹ́ pé tíì ordinary tíì gan a ní yìí because a kàn ń sùn ni ara wa ò mú bí ẹ̀yin gan pàápàá ẹ̀yin dáàdì wa gan ẹ̀ fọwọ́ ń kọ bí tó yẹ kẹ́ fọwọ́ kàn ṣẹ̀wọ̀n pàwọ́ black man aburú gan tábà tí ó bá ti dìde báyà máa sáré ṣe ilé ẹ̀kọ́ kẹsẹ̀kẹsẹ̀ ni ìrọ ẹ jẹ́ tọ́ọ̀ṣì ọ̀wọ́n dá mọ́mì wa náà díẹ̀ díẹ̀ kọ́wọn náà lè fi kọ́ fìlẹ̀ kọ́mọ kọ́mọ pé nǹkan wà ń bẹ̀ nǹkan ń bẹ bẹ̀tí tẹ́ ẹ̀ bá dẹ̀ fìlẹ̀ ẹ̀ pàgbò ìbílẹ̀ ṣẹ́rí oyin rèé oyin rèé ṣẹ́tìrì sweet honey ni tẹ́ bá lò dáàdì wa gan máa gbádùn ẹ̀ dáàdì wa máa sọ fún ẹ pọ̀ mọ́ o ti sweet yàtọ̀ ní these days kí ló ń lò ṣé torí mi náà ni torí yín ni o àní àlọ́run mi o tọkùnrin ò bá sí láàyè obìnrin wàhálà ni o àtún ní sweet èmi kan rẹ̀ o sweet yìí máa sweet náà ni sugar paste sweet ni wà very very very effective a ní powder tó yẹ pé tó bá fi mu Eh, bíi ògì lẹ́sẹ̀ yogurt ó good pẹ̀lú yogurt bàjẹ́ ṣẹ́tìrì ṣẹ́tìrì sweetener náà ah, very effective gan a ní tea ṣẹ́tìrì tea ti wà tea wa. rè a ní oríṣiríṣi a ní tẹ máa fi ṣúgà ẹ eh, tẹ ma fi eh, kóòkì mu a ní tẹ máa fi tẹ jẹ́ pé tea ordinary tea gan a ní èyí tó jẹ́ pé tablet ẹ máa lò Bí bá ṣe ń lò báyìí, mo máa wẹ̀ tì, wọ́n máa pè, wọ́n ní "Where are you? I'm missing you. Come on." Nǹkan tí wọ́n máa pè nìyẹn. Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó ti rà, wọ́n ròyìn. Ẹ jọ torí Ọlọ́run, ẹyin ìyá mi. Ṣé ẹ mọ̀ pé àwọn ọkùnrin, bí èèyàn bá ti bí ọmọ méjì mẹ́ta, wọ́n máa ń sálọ, wọ́n á lọ máa bá sọ̀rọ̀kẹ́dé kan níbi kan. Ẹ jọ o, ẹ má jọ sálọ o. A ní tightening tó yẹ pé tí bá fi fọ̀bẹ báyìí, wàhálà máa dà pé nǹkan ò tí jáde níbẹ̀. A lè gidi báyìí ni. Daddy bá fẹ́ wọlé gan-an, ẹ máa máa wá kí lórúkọ tó ń pe kínní lubricant tẹ máa lò ẹ jọ̀ọ́ o kò máa ń fàfẹ́sọ̀n tó bá ti táìtì jù ẹ ra lubricant ní fámásì kẹrin ẹ má jẹ́ kó máa fi saliva sí yín lábẹ́ o ó máa ń fa ìfẹ́sọ̀n nù saliva máa ń fa ìfẹ́sọ̀n nù mi ti sọ bẹ́ẹ̀ fún yín rí mò ń sọ bẹ́ẹ̀ fún yín sí mo take time mi o ẹ jọ̀ọ́ o bébí jẹ́ ń fi sínú twenty twenty ẹ má gbà ẹ jọ ẹ lọ ra lubricant kẹ lo lubricant bẹ́ẹ̀ dẹ̀ lo lubricant ẹ lo bébí ọyẹ á gbọ́ lé ni gbogbo ẹ̀yin tí gbogbo ẹ tó ṣe kú díẹ̀ káàtó ẹ jọ ra tightening kó lè dáadáa kó dúró lẹ́dùn wa má lè wojú ta gbogbo àwọn ọmọ gbèrè tó wà ń tà ń sìn yìí kọ́lọ́n kó ṣàánú wa o ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ kán sá lọ o wọ́n sì wúlò fún wa ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ kán sá lọ ẹ jọ̀ọ́ torí ọlọ́run ọlọ́run mo fi bẹ̀ yín o. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ ṣé mo dúpẹ́ lórí ètò, ètò díẹ̀ ta sọ rárá ṣe lálẹ́ yìí. Ẹ jọ torí Ọlọ́run, ṣé rí skin ni? Ṣé rágbo ìbílẹ̀? Ṣé rí pé àgbo ìbílẹ̀ gan ò fẹ́ gbà? Àgbo ìbílẹ̀ gan ṣì wà ní town. Wọ́n ṣì, wọ́n ṣì ń ṣe spray. Ọṣẹ yìí ni. Ṣé rí ọṣẹ yìí? Ẹ wá wo ọṣẹ yìí, ọṣẹ yìí. Hmm. Ọṣẹ yìí ń ṣiṣẹ́ o lára àwọn tó ní gbogbo àwọn dot dot dot kìíní lára láyà ní gbogbo ara ó máa yọ gbogbo ẹ̀ kúrò ní ọṣẹ yìí èmi fúnra mi gangan ni mò ń ṣe òun dẹ̀ ni mò ń lò mi ní makeup lójú o ẹ wò ẹ wo ojú mi kò sí makeup o lipstick yìí lásán nìkan ni àfi eyelashes tán gbé sí wa lójú yìí o kò sí makeup o kò sí nǹkan kan ṣẹ́tìrí ṣẹ́tìrí kò sí makeup this is my natural face ọṣẹ yìí ni láti fi wẹ̀ láàárọ̀ tẹ́lẹ̀ ẹ̀yin tẹ́ tún wá jẹ́ pé cold weather fáàtì ara yẹn máa jọ̀lọ́ wọn béèrè pọ̀ rẹ̀ kí ló ń lò ẹ kàn sí àgbo ìbílẹ̀ màá bá yín ṣe àtúnfi extra extra touch sí tẹ́pẹ́ ẹ máa máa glow ni ẹ gbọ́ ẹ pàgbo ìbílẹ̀ o lórí zero seven zero six three double five nine five nine one repeat zero seven zero six three double five nine five nine one ẹ pàgbo ìbílẹ̀ tẹ́ bá dẹ̀ miss number mi ẹ pé smc àsàrẹwà smc wà ń bẹ fún wa torí ẹ̀ la ṣe ní lọ́wọ́ smc fúnra rẹ̀ á wá nọ́mbà mi jáde fún yín ẹjọ́ eléyìí wà fún irun fún irun ẹni tí irun ẹ bá ń já breaking hair ó máa jẹ́ kí irun gùn fúnra mi ni mo ṣe lè wà effective very nice ó wà ó wà ó wà ń lẹ́yìn sìn àwọn nǹkan tí mo fọwọ́ ara mi ṣe ni mo ń polówó ṣe ti gbọ́. So anything tẹ bá need, ẹ jọ̀ mo wà fún yín o. God bless you, bless us also. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ trust mi, tẹ fẹ́ mi lójú, tẹ ń fẹ́ mi mú, tẹ ń pè mí, tẹ ń fún àwọn customer mi ní nọ́mbà mi. Ọlọ́run á bá mi kẹ́ yín, á bá mi to ilé yín, á bá mi to ọ̀nà yín o. Ilé yín ò ní dàrú, ọ̀nà yín ò ní dàrú o. Ṣé mo dúpẹ́ ẹ kú ìfẹ́ mi ní gbogbo ìgbà. Thank you so much. Mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́ lọ́wọ́ yín. I really appreciate you people. Thank you so much. Tẹ bá need mi, ẹ pàgbo ìbílẹ̀. Ẹ lè rán mi iṣẹ́, kò síbi tí ẹ lè rán mi lọ. Mo wà, sáfíìsì yín, mo dúró gédégbé yín. Ẹ ṣé, mo dúpẹ́. Thank you so much. God bless you. Let's get into it. So guys, Ọba Saheed Elegushi. King Gushi, we all know his lovely wife, Olori Sekinat Elegushi, and um, a second um, Olori, the one he married after her, the northern lady, Olori Adizat Elegushi. And suddenly we have another news from the violence Headquarter that um, um, another lady is pregnant for um, Obasaid Said Elegushi, that they are even preparing to pay her bride price because the lady is pregnant and this time around she is a very young girl a girl of twenty years old ọba elégùsì wa ọba elégùsì ti fẹ́ di aláàfin fẹ̀yàn kalẹ̀ pẹ̀lú ọmọ twenty years old tíbú tó lọ fẹ́ yìí o torí bàbá aláàfin àná lọ́jọ́ kìíní àná kọ́lọ̀ fọ̀run kẹ́wọn àwọn ọmọ kínkìnkì bẹ́ẹ̀ náà ni bàbá máa ń fẹ́ so they say this time around is this in the all the quest of having a male child abi and hell is that probably why he say probably àwọn mature àwọn ìyàwó wọn tó ń ti dàgbà yẹn bí àwọn olùgbéyà kò ń try ẹlẹ́jẹ̀ tútù òun ló ṣe lọ fún ọmọ twenty years lóyún and they said um, this lady they are planning to pay her bride price very soon remember um, Tonya I think she's from Edo Tonya that gave birth um, his child chick then and that one he didn't marry that one anyway that one gave birth to a baby girl he didn't marry that one but uh, uh, I mean he, he, that one gave birth to a baby girl ìyẹn Tonya he didn't marry Tonya was just a side chick but he didn't marry Tonya probably but yeah, Tonya she scan ó wá rí pọ́bìnrin ló wà ń bẹ ni bàbá Tonya money. ni you are, wa hypothetically speaking allegedly and this um, young lady that they said the king just impregnated coming from violent headquarter is that um, the Oba of uh, Ijora, Oba Ijora, is aware of it because the um, lady is from um, Ijora and Oba Ijora is equally involved and knows about the union in Oba Ojara, abi, um, yeah, Ojara, in Eleko. So they say the lady is a twenty years old twenty years old ọmọ kékeré ni her young girl ni she's twenty years old so and they are going to pay a bride price very soon she's pregnant um, for um, Ọba Elegushi and I'm wondering because I want to know who the lady is kó má lọ because there's one one lepa girl like this like this ah Oba Legusi gan ngbà mí for the fact that even allegedly dated that um, Nífẹ̀mí anyway that Nífẹ̀mí yẹn ó dàbí bonga ó dàbí Ọlọ́run dárí ó dàbí bonga fish ni ó lẹ ó lẹ ó lẹ pa wọ́n dẹ̀ ní Ọba Elegushi wọ́n jọ ń nà kí ara wọn gẹ́gẹ́ bá a ṣe gbọ́ Solo Makinde yẹn ń gbà yẹn ṣé kó má lọ́jọ́ ọmọ yẹn ṣá mi ò rò pé Nífẹ̀mí ló máa jẹ́ anyway Desha said Ọba Legusi is getting married to um, his third official Olori um, a young girl of 20 years old who is currently pregnant and making arrangement to pay a bride price. And um, I think she's from Ojora, and the king of Ojora is equally involved in the whole situation. So congratulations are in are, uh, in are in order for the king and Olori Sekinot and Olori Adizat. Eh, àjẹkó sọ̀lá yàtà àfíà congratulations o bàbá o ṣé lórí gbogbo pé kẹ́ẹ̀bẹ̀rẹ̀ àbímọ yìí a ti sọ síwájú wípé ṣé they, they cannot do gender um, what's it called gender selection IVF or blah blah blah maybe that is what he did for the young girl we don't know well I I'm just saying that hypothetically sha because he can definitely avoid avoid it avoid uh, afford it rather so bá a ṣe rí gbọ́ nìyẹn ọba elégùsù náà ti fẹ́ fẹ́ ìyàwó kẹta títí ọmọ àfẹ́fẹ́ tó mẹ́fà àbí méje wọ́n fi jọ bàbá ńlá wọn ni bàbá wọn náà ìyá wọn ní kọ́kọ́ ni wọ́n fẹ́ lórí àpèrè ṣé ẹ ti rí gbogbo ẹ̀yin tẹ̀ ń jambula tẹ̀ ń sọ ọ̀rọ̀ Ọọ̀ni of Ife ṣùgbọ́n rí ọba Elégùṣì ó ń lọ díẹ̀díẹ̀ náà nìyẹn congratulations olórí Adizat ìwọ ló máa gba ìyàwó lọ́wọ́ tó wà yìí olórí Sekinat ń tiẹ̀ ìyáálé ni ọmọ ọlọ́mọ tó kàn flenjo kiri ni interesting but there's one thing I know noticed about olórí Adizat I mean sorry Olori Sikinot, she hardly speak in pub. Like I've not seen her address the public. I mean, address you know a function. Like I've not seen it. Mi ò tí Anyway, bá a ṣe Solo Makinde yẹn gbọ́ nìyẹn o. Ẹ ǹlẹ́ and if you know the mystery girl, let's let's dig in. Me, I want to go and dig in and investigate who the girl is. But they say she's twenty years old Sha. Omo Ojala then ọ̀jọ̀rọ̀ pàṣà it is well You.